ẹ̀dá tó bá sùn lánàá tó tún jí sí ìmọ́lẹ̀ alààyè lónìí mm. ó di dandan kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àwa dúpẹ́ pé a tún wà lórí ètò lónìí àjíire òun náà ló yẹ kí ẹrú kó máa dá ọba tí kì í jẹ̀bà tí kì í jẹ kọ́kọ́rẹ́ hmm. tó jẹ́ wípé ọpẹ́ yìí náà ló ń jẹ rẹ̀ òun náà la dúpẹ́ fún lónìí kí gbogbo ọpẹ́ wa kó má ṣàláìṣẹ hmm. Olúwadámilọ́lá òní lórúkọ tèmi Molúfún Adénímí yéé nìrè ọmọ akẹyẹ tí dádé orí igi èmi lọ́mọ kòtò kóńgò ọmọ àrí kòtò kówó ogun sí ọmọ ẹlẹ́ṣin mẹ́rìndínlógún tí mẹ́jọ ń jagun tí mẹ́jọ ń jẹ ẹlẹ́dógún mo kí í káàbọ̀ sórí àjírẹbí lẹ́ẹ̀kan sí. kábíyèsí àjírẹbí one ambassador bámidélé olúwaṣeun fàgbọyọ hmm. ọmọ kàkà kàdà lápọ̀ olúkálùkù àwọn tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọmọ ẹlẹ́rẹ̀ẹ́ ẹ̀rẹ́ àtìbà òwúrọ̀ ẹ̀rẹ́ kan mú rẹ wọn nígbà tó sàtì jiná hmm. ọmọ ojúpọ́n koko máa fọ́ ọmọ wa ọmọ ẹkùn ọmọ ẹkùn sunwọ̀n burú àdín ọmọ ní ìlú ìrè èkìtì the state of knowledge àwa náà nìyẹn <laughs> ẹ káwọn sórí ètò lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ní ìṣe wa a kì í dá wà níbí kò lè jẹ́mi àti Dámilọ́lá kò jẹ́ jẹ́mi àti ẹnìkan. àlejò wa pàtàkì lónìí ni ọ̀gbẹ́ni Adépọ̀jù Olúkòkun tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí Kokun Foundation mm. ìyẹn iléeṣẹ́ tí í ṣe ẹlẹ́yin ijó ah, àánú Kokun ẹ káàbọ̀ àjíire bí. respect ti pọ̀ jù wọ́n ti gbé ọdún yẹn tó ọ̀sán lẹ́ẹ̀mejì ẹ pẹ̀lẹ́ sá bá a lè ṣe mọ̀ yín káàkiri náà nìyẹn ìwà ìrẹ̀lẹ̀ yìí náà ni ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ jọ ẹ jẹ́ ká wo ojú tí àwọn èèyàn fi wo àánú ṣíṣe ní àwùjọ wa àti ipa tí àwọn èèyàn kó nínú àánú ṣíṣe. Mm, tó bá ní ojú àánú ó pín sí ọ̀nà oríṣiríṣi ẹlòmíì máa ń ṣe fún ojú ayé ẹlòmíì dẹ̀ kárí mi ẹlòmíì dẹ̀ fẹ́ ṣe pé nǹkan tí ó ní passion fún nǹkan tí ọlọ́run wọn kó wá ṣe bí nǹkan tèmi ṣe ń sìn ọlọ́run nǹkan tọ́lọ́run sọ pé mo fẹ́ ṣe lélẹ̀ hmm. ah, nǹkan tí mo dẹ̀ ń ṣe nìyẹn. Hmm. ẹ sọ pé ẹlòmíì ṣe kárí mi ẹlòmíì ọlọ́run ni ó yàn ṣé pé bá a ti ṣe bí ẹ o ọ ti sọ pé àánú ló máa ṣe fún gbogbo ayé nǹkan kankan ló máa ń ṣẹlẹ̀ ni tí èèyàn fi wá wèé pé ah, láti òní lọ màá máa ṣojú àánú. Hmm. bí tèmi ń sìn white garment church ni máa ń lọ wọ́n dẹ̀ sọ fún mi pé mo máa ṣiṣẹ́ fọlọ́run so mo ń wò bóyá pastor ni máa jẹ́ àbí choir bọ̀ tó bá sọ pé èèyàn fẹ́ ṣiṣẹ́ fọlọ́run wú nǹkan tí mo ṣe ń sàn sí ní báyìí mo ń ṣiṣẹ́ fọlọ́run ni because mo ń give back to society so for me báyìí iṣẹ́ tèmi ṣe lélẹ̀ ṣàánú. ẹ jẹ́ ká wo ìhà tí àwọn èèyàn kọ sí àwùjọ gan pàápàá ìhà wo ni a kọ sí ojú àánú ṣíṣe báwo la ṣe rí àwọn tó máa ń ṣojú àánú ìkáàkiri. ah wọ́n pọ̀ rẹpẹtẹ o mi ò lè sọ pé ìwà wọn pọ̀ rẹpẹtẹ. ẹ kì í ṣe pé àwọn wo ló ń ṣe báwo ni a ṣe ń wò wọ́n báwo ni society ṣe ń wò wọ́n pé báwo la ṣe rí wọn sí. irọ́ ni jàre lébi ni wọ́n ọgbọ́n wọn fi ń kówó jọ ah, ẹ mọ̀ fáwọn èèyàn rí bẹ́ẹ̀. ó depend nígbà tẹ́mi náà kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn hmm. èèyàn ń sọ bẹ́ẹ̀ pé ah bọ̀bọ̀ ẹ má dá lóhùn bàbá ẹ má gbọ̀ngbà tán rí consistence mi bọ́n tí mo ṣe lè pè yóò bá hmm. the way tí mo ṣe ń ṣe tó jẹ́ pé every blessed day every blessed day máa lọ sí different states máa káàkiri náà lọ pé ah eléyìí nǹkan tán náà ní kó wá ṣe nìyẹn. ipa wo wá ni àwùjọ ń kó. ah for àwùjọ àwùjọ <laughs> kó wá kọ́kọ́ àtọ̀. Hmm. ṣé wọn wọn ràn iṣẹ́ àánú ṣíṣe lọ́wọ́ ni àbí wọ́n ràn lọ́wọ́. ah bí àwa ta ṣe wà yìí individually a yàtọ̀ síra wa hmm. ẹlòmíì ò mind ló dẹ́ pa èèyàn pé ẹlòmíì dẹ́ mind so ó depend lórí individual ọkùnrin hmm. nǹkan tó ẹ jẹ́ ká wo ìdí tó tẹ̀ fi yẹ kí a ṣàánú ṣé dandan ni ká ṣàánú. is a must. ta la ṣàánú fún. àwọn tí ò ní. àwọn wo ni ò ní àwọn wo ni ò ní ṣé ni mo fẹ́ ká fọ dáadáa ni báwo lẹ ẹ wo tá a bá sì ń gbọ́ nínú ètè àmọ́ máa bọ́ sí àpẹẹrẹ àmọ́ ẹ sọ pé àwọn tí ò ní àwọn tó nílò ẹ mm. ẹ báwo lèèyàn ṣe ní mọ̀ pé ìwọ ló nílò ẹ. èèyàn ṣe ń dá wọn mọ̀ pé èèyàn báyìí ló nílò àánú ṣíṣe o. ta ni à ń ṣàánú fún báwo lẹ̀yin ṣe mọ̀ àwọn tá à ń ṣàánú fún wíwé mi tí mi ṣe wà yìí ti bá rí èèyàn mo máa mọ̀ pé ní báyìí ó nídìí àánú. Hmm, ẹ lójú inú. lọ́nà o. Oh, ok ẹ dẹ́n fún ní some little example. <laughs> nígbà míì máa ń lọ sí ojú títì màá rí àwọn ìyá tó ń ta nǹkan tó ń pàtẹ tí wọ́n bá wo ọjà wọn ọjà wọn ò wọ bíi three thousand. Hmm. káwá débẹ̀ màmá báwo ni o ṣe rárá báwo káwá fún ìyá ẹni twenty thousand hmm. ìwé tó ṣe máa fíù wọn tó ní ìdáná nìyẹn wọn ẹ ní wọ́n ní ìdáná so many cases bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé ẹ̀yin tiẹ̀ máa ń dé bóyá àwọn tí ò rí lé gbé bóyá àwọn tó ń sọ abẹ́ bíríìjì kan ní ṣe máa ń dé gbogbo bẹ́ẹ̀ náà. àbẹ́yàn kan tó wá bá yín pé mi ì tí ì jẹun látàárọ̀ àbí kan mú fọ́tò ọmọ kan wá sí nǹkan ní ewu wọ́n fẹ́ ṣe operation kan fún ìgbà mm. kan ọ̀pọ̀ kiri. of course ibì kan wà lẹ́kọ̀ọ́ wọ́n pè Maryland ó popular mm. mo máa ń lọ síbẹ̀ lálálẹ́ ní one a.m. two a.m. lóru lóru ngbà mm. míì two a.m. yẹn a máa ṣe bíi party máa sóúnjẹ lọ everybody máa jẹun nígbà míì tí bá débẹ̀ ní two a.m. máa kọ̀ ju wọn máa fún wọn lówó kán fi jẹun so ẹ máa rí so many family ìyá tó ná ọmọ bíi mẹ́rin àgbàlagbà ẹ máa rí ẹlòmíì ó sùn pẹ̀lú táì àárọ̀ ọjọ́ kejì ó ti jí ó ti so nǹkan bẹ́ẹ̀ ni mo mọ̀ pé àwọn tó nídìí àánú gangan gangan lélẹ́yìí ṣùgbọ́n báwo la ṣe wá ń dá àwọn ọmọ gangan àwọn òkodoro torí mo mọ̀ pé ìgbà tèmi wà níléèwé gíga ń gbà yẹn táwọn kan máa wá tán máa kó oríṣiríṣi fọ́tò dání tó jẹ́ pé kán máa ní à ẹni báyìí ni o ó nílò àánú o ó wà lọ́sípítù kan tó dẹ̀ yẹ pé ẹni ẹlẹ́ni àmàlà ló ń jẹ́nu ilé ẹ̀ tó jẹ́ pé rọ́nà ń pa ó tiẹ̀ ní ẹnìkan tèmi tún mọ̀ tó jẹ́ wípé àjòkó ni a máa sọ pé àwọn nílò àánú mi ò rẹ́ni lórí ìdúró rí ìgbà kan ni mo bá lọ sí báǹkì kan báǹkì tí mo fẹ́ lọ mm-hmm. sanwó sí mo bá bọ̀ onítọ̀hún bẹ́ẹ̀ tóun náà fẹ́ sanwó síbẹ̀ ah, báwo ni mo ṣe ń mọ̀. so mọ̀ fáwọn tó wá sọ nǹkan kan sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi táwọn máa lọ àwọn làwọn máa lọ ń bá wọn níbẹ̀ mm. èmi rò pé tó bá ìjẹ́ pé yàn lèèyàn rí tó wù kí ṣàánú fún tí mo lọ bá mm ó sì ó sì ṣe é gbọ́ díẹ̀ mm. tó ta bá ní pé àkákan ah, gbogbo ẹni tó bá wá bá wa èmi bá wọ sọ mà wá bá àánú wa mo nílò àánú o mm. àbí ẹ jẹ́ ká wá wo àwọn ìpèníjà challenges mm. torí mo mọ̀ pé iṣẹ́ yìí ó máa ní ìpèníjà gan ẹ jẹ́ ká mẹ́nu bà wọ́n díẹ̀ díẹ̀. challenges yẹn ni my most difficulties aspect máa challenges lórí àwọn àwọn tí mi mọ̀ tí mo ṣe lè pè sọ ní Yorùbá àwọn tí bóyá wọn lè rìn tí wọn máa try láti mú wọn kúrò ní street for example pé mò ń lọ sìn mo rí wọn wọn ní the wheelchair mo lọ yá màá fún ẹ wheelchair màá fún ẹ lówó màá fún ẹ gbogbo ẹ so mo wá fún mo wá gbé sórí social media mi pé mo ti help èèyàn báyìí níjọ́ kejì ẹlòmíì àti obìnrin pé ah Mr. Kokun ẹni tẹ́ni help kọ́ lélẹ̀ so òun kan bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ like four five times so sáà máa dàbí pé yóò ṣàánú. ní pé èèyàn help wọn máa sọ̀yàn donírọ́ lórí social media mm. so mo ti wá make sure sin pé ẹni tí bá ti rí tó jẹ́ physical challenge gba gba rishia gba thank you god bless you ó dàbọ̀. ṣé ẹ tí ì lọ síbi táwọn èèyàn tún lé yín gan pé irọ́ ni olè oníjìbìtì ni yín ah. ṣé mo ẹ pé ẹ mọ̀ pé iléeṣẹ́ ti yín sí bí ngo náà ní sápè òun ṣe iléeṣẹ́ ìjọba tó jẹ́ pé ó yẹ kó máa mú owó wọlé àwọn á wò pé báwo lè ṣe ó lè ẹ fẹ́ bẹ́gbọ́n kówó jọ náà ẹ̀ tí ì rí rẹ̀ rí ah orí social media kan kò sọ fún mi ni máa bọ̀ mi àtìgbà tí mo ti ṣe kíni mi ti bẹ̀ nítorí mi wọ́n náà wọ́n lójúkorojú lójúkorojú but online social media ẹ mọ̀ pẹ́ lómi àkọ́sọ̀ kó tó wù hmm. but on, ní ojú ayé nobody has ever come to me to say that because anywhere ti bá dé hmm. everybody ló mọ̀ mi hmm. and ah Mr. Kokun ti dé Mr. Kokun aláàánú ti dé ah ó dáa ẹ jẹ́ ká sáré lọ fún sinmi ráńpẹ́ náà à ń bọ̀. ní káàbọ̀ padà sórí àjírẹ́bí níbi tí a ti ń sọ̀rọ̀ lónìí nípa ìhà tí àwa àwùjọ kọ sí ojú àánú ṣíṣe àlejò wa wà níkàlẹ̀ ọ̀gbẹ́ni adépẹ́jú olúkòkun kòkun mm, mm. foundation ẹ kú ìjókòó. Mm. ẹ mọ̀ wípé ẹ sọ lẹ́ẹ̀kan nípa gbogbo àwọn ìdojúkọ tẹ̀ ń rí nínú iṣẹ́ àánú ṣíṣe yìí báwo wà lẹ ṣe ń kojú wọn torí èèyàn máa dúró ń gbà mí pé ah ẹwà kínní gan-an nǹkan táwọn èèyàn ṣe sí mi yìí gan-an ṣé mo ní ìpínlẹ̀ báyìí mm. báwo lẹ ṣe wá ń kojú àwọn gbogbo àwọn ìṣòro yẹn. so many things ló máa ń wá bẹ́ẹ̀ yẹn tí bá ti ń pé tí wọ́n bẹ̀ máa kọ́ ok bóyá ẹ̀ tún dìde màá tún make sure màá tún lọ fún yàn lóúnjẹ nǹkan tó máa ń fi ń pa pé after tí nǹkan bú mi ó sọ gbá ó sọ àwo hmm. pé mo fún yàn lówó ní mi ò ṣe báyìí màá kọ́ sọ pé wo ọlọ́run ìwọ ló ní iṣẹ́ tó ní kí wọ́n ṣe lélẹ̀ ìṣàrínú mi ìṣàrí o hmm. tọ́ mi o ìmọ̀dẹ̀ ti wọ́n ti bá èèyàn kan sọ̀rọ̀ báyìí báyìí báyìí kí lójú yẹn ti lọ so máa ń tètè overcome mi bá tó wá fẹ́yàn lówó mi tó wá appreciate inú mi á dùn máa fi gbàgbé ẹ. ṣé ẹ wá sọ pé kò wá tí ì sí kankan bẹ́ẹ̀ dé wò pé ah mi ò ṣe mọ́ ah, ṣé ẹ mọ̀ pé ojú àánú ṣiṣẹ́ kò easy ṣé ẹ báwọn èèyàn ò bá tiẹ̀ dojú ìjà kọ́ ẹ ní ti ara báyìí ní ti ẹ̀mí náà máa máa ń wà abẹ́ tó yẹ pé wọ́n máa ń dojú rẹ̀ ọmọ pé ṣé nìkan ní. tó máa rò pé ah, mo mà lórúkọ tèmi jẹ́ mo mà ní fámìlì tèmi kò wá tí ì sí irú situation bẹ́ẹ̀ rárá. ẹ ti ẹ̀mí yẹn gangan ni ló wà. irú ìwúrú bẹ́ẹ̀ yẹn how do you ah mo ti fẹ́ máa sọ ìwúrú báwo lẹ ṣe máa jáde nínú ẹ̀. ẹ máa ń lọ sí orí òkè dáadáa hmm. lọ gbàdúrà so there's some kéèsì kan ṣẹlẹ̀ ní ọ́fíìsì mi recently àwọn ìyá méjì kan mẹ́ta wá wọ́n ní à ẹ̀lọ́ ọmọ mi àwọn náà mẹ́ta fẹ́ wọlé because èyí kan ní mandalo bọ̀ náà mẹ́ta fẹ́ jọ wọlé papọ̀ ni wọ́n ní ẹ̀rọ ẹ̀rọ ọ̀ wọ́n ní àwọn ní ìdòwò mi ní ìlú máa wọ́n sọ wọ́n ní thirteen thousand mo ní òkè màmá mi ní thirteen thousand máa fún yín wọ́n dẹ̀ ní ọmọ mi five thousand ló fẹ́ fún mi oṣù ọ̀ wọ́n wojú mi náà wojú mi ní màmá ọmọ ọlọ́run lèmi o mi kò sí nǹkan kan tó lè ṣe mí o wọn náà àwọn wa mọ̀ so that kind of cases mi ò lè sọ pé nǹkan báyìí ni wọ́n bọ̀ mo mọ̀ pé èèyàn gbọ́dọ̀ wà prayerful torí nǹkan tí èèyàn ṣe because kò easy so many people ló fẹ́ jẹ́ kéèyàn fọ̀ hmm. so èèyàn gbọ́dọ̀ wà prayerful ni. Hmm. ẹ jẹ́ ká wá wo ibi tí ẹ ti ń rí owó kásẹ̀ mọ́ ọ̀tọ̀ ni kéèyàn ní owó kó lájẹsẹ́kù mm. ó dẹ̀ máa sojú àánú káàkiri tí ọba ń jọwọ́ lápò lẹ́yìn wá tó tún wá di tó ní iléeṣẹ́ mm. dé tí ó dẹ̀ kì í ṣe iléeṣẹ́ téèyàn ti ń retí àti gba owó padà báwo ibo lẹ́yìn tí wá rí owó tẹ fi ń sojú àánú káàkiri. ẹ eh, like tẹ ṣe sọ pé NGO ni so too many cases àwọn èèyàn máa ń sọ pé Mr. Kokun iṣẹ́ ò lè ń ṣe everyday wàá jí làárọ̀ wàá lọ fíyàn lóúnjẹ wàá tún lọ sọ́fíìsì wàá fíyàn ṣẹ́ẹ̀kì mm. wàá tún kúrò lọ́fíìsì wàá tún lọ fún ibo ló ti ń rí owó mi ò dẹ̀ kí n kọ́ sórí social media pé come help me i have never write it like that pé come help me but, mm. but i have anonymous donors mi nǹkan tó ń pè ní yorùbá. àwọn kan tó tún jẹ́ wípé àwọn náà kì í fẹ́ kán dárúkọ àwọn tó dẹ̀ ẹlẹ́yinjú àánú ìkọ̀kọ̀ ìkọ̀kọ̀ rẹ̀ hmm. so àwọn èèyàn bẹ́ẹ̀ á ń ah, like nǹkan tó ṣe o ó yá gba báyìí gba eléyìí má dárúkọ wa o so i have been seeing so many anonymous bẹ́ẹ̀ so àwọn èèyàn máa rò pé ah owó mi ni owó mi ni owó mi ni. Hmm ṣùgbọ́n ṣé ó ní bẹ́ bóyá ẹ máa ń kọ lẹ́tà sírú wọn ni pé bóyá ẹ rò pé ẹni yìí ó lè ran àwọn èèyàn lọ́wọ́ ká kọ lẹ́tà sí wọn ṣó ní bẹ́ ṣe máa ń communicate sí wọn. àbí bóyá àwọn kan wá wò pé kòkun ló ṣe lè mm. ẹjẹ kòkun ẹ fún mi ní account number yín ẹ kàn mo fẹ́ bá yín ṣàṣẹ àjọṣepọ̀. mo láì kí question tẹ̀bẹ̀rẹ̀ yẹn mm. níwájú ọlọ́run àtìlẹyìn mi tí ever kọ lẹ́tà sí complain kankan pé kàn help mi as a woman being tó bá wà lórí Instagram tó bá wo page mi hmm. tó bá wò ó fún má sọ fáwọn èèyàn pé tó bá ní millions ten million l'account hmm. tó bá wo page mi fún thirty minutes wàá send nine point nine million yẹn you understand because you ẹ máa rí so many things I've done that will make you feel like come on. ọmọ afẹ́ yìí gan ni so I understand so most of my works on Instagram is always speaks for me. Mm. so many things like me sọ fún yín pé màá after ti bá so oúnjẹ èèyàn tí yàn dẹ̀ lójoojúmọ́ màá jí ní six o'clock oúnjẹ máa ti fẹ́ di seven àmàlọ́pọ̀ hmm. oúnjẹ tó bá di ten after bá pọ̀ oúnjẹ ten màá tún padà sọ́fíìsì màá tún fún òyàn bíi thirty forty ní check bẹ́ẹ̀ tẹ́ ten thousand after yẹn màá tún lọ sí street màá tún fún wọn ní twenty thousand fún èèyàn bíi márùn mẹ́fà bẹ́ẹ̀ yẹn so àdán ṣe every blessed day three hundred and fifty two days out of three hundred and sixty five days mm. you understand mm. so that is that is it. Dele, èmi ṣàkíyèsí nǹkan kan nípa àwọn ẹlẹ́yinjú àánú yìí o sórí tí wọ́n bá fẹ́ ṣe bẹ́ẹ̀ àwọn tó máa ní àjọ tí kò ń ṣe tìjọba yìí wọ́n máa ní pé ah, bóyá ah, àlàáfíà ọ̀rọ̀ ìlera ara ni wọ́n fẹ́ mú ẹlòmíì máa ní ah, ọ̀nà ṣíṣe gbogbo yẹn ló fẹ́ mú oríṣiríṣi ẹlòmíì máa ní àwọn ilé ìjọsìn lòun fẹ́ máa ṣàánú fún ẹlòmíì àmú pé àwọn mùsùlùmí lòun fẹ́ máa ṣàánú fún oríṣiríṣi àwọn ọ̀nà làwọn èèyàn ń gbà ṣe àánú yìí ṣùgbọ́n a wípé ẹ̀yin tiyín oúnjẹ owó nǹkan tó fẹ́ẹ̀ pọ̀ jù nínú mm. àánú tìyín nìyẹn kí ló dé tó ṣe jẹ́ pé ibẹ̀ ni ah. ẹ fi sí. ẹbí rẹ láti jẹun lénìí. Ah, a ti jẹun a jẹ láàárọ̀ a jẹ. káyì káyì mm, ẹ wo a ti jẹun o mọ̀ bóyá fẹ́ gbé. bí yóò dájú sọ̀rọ̀ ó dàbí pé ẹ ti yó. a ti jẹun ẹ sórí a ti jẹun jàre. gbogbo ohun tẹ́ bá gbé wá fún wa. Mm. reason tí èmi ṣe lọ sí oúnjẹ because oúnjẹ ṣe pàtàkì hmm. mo máa sọ nǹkan kan táwọn èèyàn ti mọ̀ mí sí máa sọ pé food is right for everyone if you don't eat you will not function hmm. ẹni tó bá ti jẹun kò ní function ibi ò kí ń wọnú kọ́rọ̀ mi bọ́ tó bá dẹ̀ ti function ó lè collapse tó bá dẹ̀ ti collapse <laughs> you understand so i notice pé so many places food is the most essential thing hmm. mo ti máa ń lọ káàkiri màá rí pé tí bá gbóúnjẹ lọ gbóúnjẹ yọ bíi two hundred lọ ká tó mọ̀ ó ti tán máa hmm. lọ sí àwọn àdúgbò míì àmọ́ rí ẹ̀yà náà wọn ò tí ì jẹun ebi wọn ilé dẹ̀ wà wọ́n nílé bọ̀ kò sí oúnjẹ ẹ máa rí ẹlòmíì ó ń drive ló ń lo mọ́tò ńlá e, mọ́tò epo ẹ̀ ó ti wọ red hmm. kò tí ì jẹun kò sówó lọ́wọ́ ẹ̀ so i'm mapping pé mo deal lórí oúnjẹ because oúnjẹ ṣe pàtàkì gan ẹni tí oúnjẹ wà dẹ̀ ti kúrò nínú ìṣẹ́ hmm. ìṣẹ́ ti ṣe eh, ṣé oúnjẹ tẹ wá ń ṣe ṣé ẹ̀mí ilẹ̀ máa ń dáná máa ń gbolópò ni àbí ẹ̀ ń ṣe pẹ̀lú ìṣòwò ọ̀fọ̀pọ̀ pẹ̀lú iléeṣẹ́ oúnjẹ kan pé òkè o kò kún foundation in conjunction ẹ já gbé jollof rice lọ́fà àbẹ́ ẹ máa dáná ẹ máa ṣe olópò fúnra yín. àbí ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé àwọn olópò yẹn náà àwọn ẹlẹ́yin ijó àánú kan ni àbí bíi tiyín. no owó èmi ń sìn tó jẹ́ pé everyday la máa ń sóúnjẹ mm. mo ti ní àwọn èèyàn tó ń sóúnjẹ fún mi màá dẹ̀ sọ fún pé màmá oúnjẹ gbúdọ̀ ready before six thirty to seven a.m. so a ti ní over we have over like hundred bags of rice nínú store wa tó jẹ́ pé everyday mákọ̀dé bẹ́ẹ̀ ah a tún fẹ́ máa jiná màá bá wọn rò ó ṣó dùn ṣé magi wà ń bẹ̀ mí ni máa tẹ̀sẹ̀. mo tiẹ̀ ti rí yín nìkan tẹ̀ ti ń gbórógùn mo mọ́ ní ah, Mr. Kòkú kan ló ń ṣe rẹ̀ sí yìí o. bẹ́ẹ̀ lórí àjòyòbí náà la sì wà Kòkú Foundation wọ́n sì wà níkàlẹ̀ mm. àmọ́ kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ ká tún lọ fún ìsinmi iná à ń bọ̀. lórí àjírẹ́bí náà la ṣì wà ọ̀gbẹ́ni adépẹ́jú olúkòkun àwọn náà ni wọ́n ṣì wà níbí pẹ̀lú wa a dẹ̀ ti ń sọ̀rọ̀ látẹ̀kan nípa ojú àánú ṣíṣe ẹ kú ìjókòó délé gbogbo wa la mọ̀ wípé ní orílẹ̀-èdè wa yìí àti pé ní gbogbo ibì kangan ìka ò lè dọ́gba ṣé ojú àánú ṣíṣe yìí ṣó lè yanjú ìṣòro ìka ò dọ́gba lórílẹ̀-èdè wa. Hmm, ní nàìjíríà tàwa yìí ìka ò lè dọ́gba hmm. and destiny yàtọ̀ sí destiny orí tí Táyé gbé wáyé kọ́ ni Kọ́hìndé gbé wá and gbogbo èèyàn kan gbúdọ̀ lówó ju èèyàn kan lọ ni so I felt pé there should there should be more philanthropists more people to help èèyàn tó ń ṣàánú kọ́ pọ̀ more people to help I hmm. guess I guess with that they will there will be so many changes. ṣẹṣẹ kò tẹ́ ṣe pé lórí nàìjíríà tá a wà ilé kan gan nìkan ò lè dọ́gba kò lè dọ́gba káàkiri ayé ni èèyàn kan aṣáà ní ju èèyàn kan wà á ní kí gbogbo aṣáà ti ní kálàjẹsẹ́kù. kó má sẹ́ni kankan tó ń tọrọ jẹ. ṣé kò tẹ̀lé sí náà ni àwùjọ tí ò bá sí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn díẹ̀ díẹ̀ nǹkan kan kò pé tán náà nìyẹn àmọ́ kó ṣáà kárí ṣé àjọ wà tó mójútó ẹgbẹ́ tí ń ṣe ojú àánú bíi ẹgbẹ́ tìyìn ni for me i i don't mi gbori o kò dẹ̀ wá wọn ò tí nǹkan kan ò tí pè mí fún mítìnì pé à set of philanthropists are coming for because mo kàn mọ̀ pé there are so many philanthropists uh, so many people will come up pé wọ́n fẹ́ fihàn láwọ̀ philanthropist of the year wọ́n fún Mr. Kokun hmm. mo tún gbé another organisation philanthropist of the year so I felt everybody ṣáà múra wọn hmm, ṣé ẹ̀yin ò wá lérò wípé tí eh, àkójọpọ̀ irú nǹkan báyẹn bá wà ó máa jẹ́ kí eh, ojú àánú ṣíṣe kó láàmú lọ́wọ́. ó máa da but still náà no, there will be so many mi mọ́ tí mo ṣe lè sọ english ọmọ máa kórìíra ara wọn hmm. ìwọ ni eh, ìwọ ni tiẹ̀ dájú ìwọ ló ṣe báyìí ju ìwọ ló ṣe báyìí eh, ju ohun eh, tí ẹ wá sọ tẹ́ ẹ̀ sọ fún mi sì ni pé mo kàn lè dìde sí kí n kàn ronú délé foundation. bẹ́ẹ̀ni mo dẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn tó bá ti gbowó lọ́wọ́ mi ò ní forúkọ sílẹ̀ hmm. kò sí pé bóyá ẹ mọ̀ pé kí bó dàbí ẹran tí ò lókun jù hmm. ibo la fẹ́ wá yín sí dára òkòkè kátìrà gbọ́ pé wọ́n pọ̀ káàkiri tó jẹ́ pọ́n lù yàn jìbìtì káàkiri ibo la fẹ́ wá wọn sí tó bá jẹ́ pa fẹ́ mú wọn. Eh, question gidi lẹbi ìwúre mi tẹbi èyí sìn tẹ ìwúre mi báyìí sìn hmm. mo popular in Nigeria tẹ bá gbé sí Google wípé who is á sọ gbogbo nǹkan mi office address mi gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ Hmm. So I understand so tèmi yàtọ̀ so kò sẹ́ni tó mọ̀ mí so tó ṣe ṣẹlẹ̀ ni. ọjọ́ àkọ́kọ́ tí ẹ wá ṣe ojú àánú yín tó jẹ́ wípé ẹ ṣe oúnjẹ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹ gbé lọ tẹ̀lé rí táwọn èèyàn jẹun tó báwo ló ṣe rí lára yín ah. lọ́jọ́ tẹ kọ́kọ́ ṣe. that should be like two thousand and thirteen. ọjọ́ mánu gbàgbé. mánu gbàgbé hmm. tí mo gbóúnjẹ lọ mọ sí mi ló sóúnjẹ gbà yẹn hmm. that pack should be like thirty or thirty-five bá mi lọ́wọ́ sí ojú mi o mo dẹ̀ ń gbé fún àwọn ìyá yẹn ah tó ń ṣàdúrà pé o ṣe gan ọmọ mi ebi ti ń pa mí ah ìgbà tí má délé má ní mọ́mì ẹ ti jẹ́ ká máa ṣe kíní yìí every week hmm. mo máa sọ pé every week tà ṣe mo sì bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn tí èmi náà bá lọ ṣiṣẹ́ èyí ti bá rí àwọn ní mọ́mì èmi náà ti sáré sóúnjẹ ṣe kọ̀kọ́ṣàn ẹ pé èèyàn bíi mẹ́wàá ni mo sáré kó sí ó ti wá mọ́ mi lára tó jẹ́ òun ló bá mi débi tí mo wà lé ṣé nǹkan tẹ́ ẹ sọ ni pé kinní yìí ní ìsìn pé ẹ bá ń lé ni. mo bá ń lé ni bẹ́ẹ̀ ni. Hmm. ó tún wá tó bí ọdún mélòó tẹ̀ ti ń ṣe ah, àti pé kí ni nǹkan míì tí ẹ̀yin tún ṣe mọ́ yàtọ̀ sí ẹ̀kan máa jí owó ìyá wa ẹ̀dá náà ẹ̀ pé fáwọn èèyàn. Hmm. presently sin mo ti ẹ mọ̀ pé wọ́n ní àwọn pastor àwọn pastor ń ṣiṣẹ́ hmm. lẹ́yìn iṣẹ́ ọlọ́run so èmi náà mo ti iṣẹ́ tí mo fẹ́ ṣe lélẹ́yìí so mo dẹ̀ ti sọ pé òkè ọlọ́run mo ń ṣiṣẹ́ fún ẹ o this is what i want to do ẹ ti wá tó ọdún mélòó sí a ti tó three years báyìí three years. kò wá ní àwọn nǹkan kan tẹ̀ ń ṣe bóyá bíi lóòrèkóòrè lọ́dọọdún ni àbí nǹkan kan. ṣé personal business ni àbí nípa foundation. nípa ọ̀rọ̀ ẹlẹ́yìí tí àwọn kan ṣe náà ni. every day ni mo ń sóúnjẹ every àwọn èèyàn máa ń bèèrè lọ́wọ́ mi pé ah mr kokun. irú ọjọ́ christmas eh, ọjọ́ ìyá. god bless mr kokun kí ni plan ni fún christmas mo ní christmas everyday ni mo sóúnjẹ everyday lọ́dún tí yín everyday mo fúnyàn lówó everyday everyday two weeks ma, pa malu. wọn yàrá pé ah ṣé bọ̀bọ̀ ìfẹ́ ṣe pàtí ni Ma, pa màálù pín oúnjẹ màálù àtọ́jọ́ kan so every níjọ what food day To kọjá mi ìsóúnjẹ níjọ yẹn mo mọ̀ jẹ́ ki mo fe wo àwọn èèyàn àwọn èèyàn káàkiri ah What food day wọ́n sóúnjẹ ìjọ keji. This now gbogbo wọn to ti sóúnjẹ nígbà yẹn wọn ò sóúnjẹ o so is that uh, mi sọ pé wọn ò dáa but at least let's continue to do Iko this every day. kò má jọjọ yẹn nìkan la máa sin ó ti ń plan december le. december twenty five mo fẹ́ sóúnjẹ gbogbo tàmí ẹ̀kọ́ kí ni wọ́n fẹ́ jẹ. ẹ mọ kankan tó ń rú mi lójú wọ́n máa ń sọ òwe kan pé màálù tí ò ní rù ọlọ́run ọba ní baálé ìṣiṣẹ́ kò dẹ̀ sẹ́ni tó dá ilé iṣẹ́ lẹ̀ àbí tó ní nǹkan kan tí ò retí pé nǹkan kan lòun náà máa mm, jẹ ọlọ́run ta ló ń bá ẹ̀yin lè ṣiṣẹ́ ó sì rú mi lójú pé ẹ ẹ lè máa gba èrè máa gbà kẹ́ ẹ máa fún yàn náà báwo. bó ṣe ń pa ọ̀la. ìmọ̀ bẹ́ẹ̀ arúnà ṣọlá ló kọ nǹkan pé iṣẹ́ olúwa kò sẹ́ni tó yé iṣẹ́ olúwa ju tàfà lọ iṣẹ́ olúwa àwọn máa rí dìde. Hmm, hmm. ká má tún díẹ̀ wò. bẹ́ẹ̀ ni àbẹ̀mọ tí omi ṣe wọnú àgbọn. ah kò sẹ́ni tó mọ̀ o. àbí mo mọ ẹni tó kọlà sí i. kò sí ẹni tó mọ̀ kí wàá ní àmọ̀ràn yín fún àwọn tó jẹ́ wípé wọ́n wò pé ah, àwọn náà tiẹ̀ fẹ́ máa ṣàánú àwọn náà fẹ́ dàbí Mr. Kokun kí ni kí ni ẹ kí ni. everybody á sọ pé i'm ah, Mr. Kokun i want to be like you mm. báwo rẹ can you be má sọ kọ́kọ́ ni má sọ fún ọ can you be truthful to yourself mm. that's number one thing tó ti help me truthful to yourself nǹkan kan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí ni mo ní mi ò ní máa fún ẹ mi ò fún ẹ so hmm. true to yourself there are so many people tán ti donate to me wọn ní kéé ẹlòmíì ti donate for the past seven months ó wá ní pé kéèsì kan mo fẹ́ sọ fún yín seven months ago fún mi lówó ó wá block mi máa ní kí mi rẹ ní ìmọ̀ ó wá ní òun mọ̀ mọ̀ òun fẹ́ rí activities mi kankan òun fẹ́ wo after eight months bẹ́ẹ̀ bọ̀ nígbà tí before that eight months àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ pé àwọn ah, ò mọ bọ̀bọ̀ kan kò kún foundation náà ò mọ after tó wá sí page mi ó wá rí ó wá ní ah ó wá bẹ̀rẹ̀ sí gbàdúrà fún mi pé ah pé kò ṣe owó tòun nìkan. ní pé òun rò pé hmm. ah ní pé. tẹ ló dáadáa owó tí mo fún yín. you understand hmm. ní pé ah kíní ẹ ẹ tún wà consistent okay kí ni mo fẹ́ ṣe so because i was consistent i was real i have passion for it that's where i am today so máa sọ fún àwọn èèyàn you have to be consistent mm. say true to yourself hmm. have passion yẹn gangan ni nǹkan tó fẹ́ ṣe ní have passion tí ìgbà ní passion fún i won't be here. Mm that sometimes ma jí láàárọ̀ ma ti jí ní five thirty six o'clock mo ti lọ sóúnjẹ hmm. because I have passion for it if I don't I will not do it. àti ẹ̀ ti parẹ́ tipẹ́tipẹ́ hmm. hmm. pé kí gbogbo wa dẹ̀ máa ṣàánú. ká máa ṣàánú yẹn gangan ló ṣe kókó. bẹ́ẹ̀ni yẹn ló ṣe kókó. ẹ jẹ́ ká sáré dábàlá kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àníkẹ́ ká tún gbọ́ ètò tún ní fún wa lónìí. àníkẹ́ kí ló ń ṣẹlẹ̀. káàbọ̀ sórí kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin tèmi nílé lóko èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín àtàtà ọ̀rẹ́ yín tó yé kébù olúwa fẹ́ ìkẹ́mi ọmọ agbọ́lá ọmọ agbọ́lá má gbin ògbéra gbìdòdò èmi lọ́mọ wá ọmọ ẹkùn ọmọ olóògbò dùnmìrìn jiyọ̀ ọmọ olóògbò apọnrẹmọ ọní bámirẹ́ máa bo gbòókò àìbámirẹ́ máa bọ̀ ṣìṣì omi ẹbọra ọmọ ta baraka ọmọ ta gògòrò lulẹ̀ mi ní ìwà bẹ́ẹ̀ ní ìjẹ̀ṣà pọ̀pọ̀ ọmọ wa bòkun gan lẹ̀ ń ké sí ẹn kí wá lèmi ànìkẹ́ fẹ́ já yín ni mo fẹ́ sọ fún yín ní àwọn nǹkan tó jẹ́ pé àwọn confident people wọn kì í ṣe ìwọ tó bá jẹ́ o ti ń try láti build confidence level ẹ̀ àbí ìwọ tó jẹ́ pé o ti ń try pé kí wọ́n gan kọ́ wù ẹ̀ kọ́ rí i ah ah eni yìí ó ṣe kí ni ó gara láwùjọ kí làwọn nǹkan tó jẹ́ pé o ò gbọ́dọ̀ máa alákọ̀ọ́kọ́ òní wípé má máa judge ara ẹ púpọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ nínú wa ni pé kí nǹkan kékeré má ti ṣẹlẹ̀ báyìí wá ti wò ó lọ sọ́run wá ti wò lọ sósì wá wá condemn ara ẹ eléyìí ò dá rárá rárá ni wípé ìwọ tó bá fẹ́ ní confidence yìí mọ̀ wípé o lè ṣe nǹkan kó o dẹ̀ ṣàṣìṣe tó bá dẹ̀ ṣàṣìṣe kì í ṣe ẹ̀ǹdẹ̀ ayé rárá rárá wá ṣe kí ni wàá gbé rẹ sókè ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé má máa ro gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ nítorí pé o ṣàṣìṣe lánàá kò mí pé o lè ṣàṣeyọrí lónìí nítorí náà pa gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn pátì sẹ́gbẹ̀ẹ́ kan kó dẹ̀ ṣe kí ni kó dẹ̀ move forward ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé ẹ̀yin tèmi ẹ máa try láti live ayé yín gẹ́gẹ́ bí standard tìyín ẹ má àwọn tó bá confident yẹn ẹ wò wọn kì í lo standard ẹlòmíì wọn kì í fi ń gbé ìgbé ayé tiwọn wọn máa ń set standard tiwọn ni ẹlẹ́ẹ̀karùn-ún ṣe ráwọn ẹni tó bá wà confident dáadáa wọn máa ń try láti ṣe kíni wọn máa ń try láti take risk ìwọ tó bá fẹ́ ṣòwò ìwọ tó bá fẹ́ dá nǹkan sílẹ̀ wọn ò lè sọ pé ò take risk o tó bá wà confident dáadáa tó bá ń try láti wà confident àsìkò yìí láti ṣe kí ni láti leap forward kó dẹ̀ take risk ẹlẹ́ẹ̀kẹfà ṣẹ́ra àwọn ẹni tó wà confident tó bá tawọ́ nù lé ní wọn ní sọ pé wọn ní give up so ìwọ tó bá fẹ́ wà confident make sure wípé rejection kò ṣe kí ni kò kà ẹ́ láyà rárá kò mọ̀ pé ara part of life náà ni ẹlẹ́ẹ̀keje ṣe rí i pé àwọn ẹni tó bá wà confident wọ́n máa ń make sure wípé tó bá ta wọ́n dànù ìyẹn ò ní dí ta wọn rárá rárá torí tó bá reject ẹ lé ni wọ́n máa gbà ẹ ni wípé ẹ ní láti mọ̀ wípé ẹni tó bá wà confident kò ní jẹ́ pé gbogbo èèyàn ló máa máa please kò ní jẹ́ pé gbogbo èèyàn ló máa fẹ́ tẹ́ lọ́rùn nítorí gbogbo èèyàn kan lèèyàn lè tẹ́ lọ́rùn láyé nítorí náà kọ mọ̀ wípé nǹkan tí mò ń ṣe nǹkan tó tọ́ ni má dẹ̀ rò pé bóyá gbogbo èèyàn kan ló please ṣáà máa ṣe nǹkan tó tọ́ ẹ ẹlẹ́ẹ̀kẹsàn tèmi àníkẹ́ fi máa wá kásẹ̀ gbogbo ẹ̀ nílẹ̀ òun ni wípé ìwọ tó bá wà confident ṣẹ́ra àwọn ẹni tó confident wọn kì í ṣe kíni wọn kì í jókòó tẹ̀tẹ̀rẹ̀ kọ́ máa feel sorry fúnra wọn tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ àbí tó yẹ pé ẹnìkan ta ẹ dànù àbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí ẹ tó yẹ pé kò múnú ẹ dùn òun kàn ní jókòó bẹ́yẹn kó jókòó bẹ̀lẹ̀ jẹ́ kó má ṣe nǹkan kan ẹni tó bá wá fẹ́ wà confident á ní láti ṣe pick up gbogbo pieces ẹ kó dẹ̀ ṣe together kó move forward. àwa níbi jù báyìí lọ lórí kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin mọ̀ ó yẹ kẹ́ mọ̀ wípé tẹ́ bá fẹ́ build confidence bí wọ́n ṣe ń build skills bí wọ́n ṣe ń build ìwà bí wọ́n ṣe ń build character bẹ́ẹ̀ náà lèèyàn ṣe ń build confidence ẹ̀yin tèmi ẹ má gbàgbé láti kàn sí mi lórí Twitter at Anike kí ló ń ṣẹlẹ̀ fẹ́yìn fans mi tẹ́ bá tó wá fẹ́ tẹ̀lé mi lórí Instagram mo wọ̀n bẹ́ at Olúwalófèkẹ́mi màmá retí yín pàṣà. akín káwọ̀ padà láti abala kí ló ń ṣẹlẹ̀ mọ́ lórí pé gbádùn gbogbo ìtẹ́tù ti gbọ́ látẹnu Àníkẹ́ lónìí ọ̀gbẹ́ni Adépéjú Olúkòkun hmm. Kòkun foundation ẹ ṣeun gan ẹ ti ní màálù tí ò nírù ọlọ́run bá lè ṣiṣẹ́ kádẹ máa tú díẹ̀ wò ọlọ́run bá yín lè ṣiṣẹ́ mm, ẹ ṣeun pé darapọ̀ mọ́ lórí ètò lónìí. a ní rí jù báyìí lọ lórí àjíire bífú tọjọ́ tòní tẹ́ ẹ bá ti gbádùn ẹ̀ ẹ má gbàgbé ẹ ti lè tẹ̀síwájú pẹ̀lú wa lórí Facebook Twitter àti Instagram handles wa Olúwadámilọ́lá òní lórúkọ tèmi. ọpẹ́ pàtàkì lọ́wọ́ Carlton Gate Hotel ní Ìdí Àpẹ́ ẹ ṣeun gan ni a dúpẹ́ yín ambassador bámidélé olúwaṣeun fagbọ̀rọ̀ lórúkọ tèmi tẹ́lá ti wá gbádùn ètò náà lónìí ẹ jẹ́ ká tún pàdé lọ́jọ́ mi ọjọ́ rí ó dàbọ̀.